الحمد لله محب القائمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعليكم بمناجاة ربكم عز وجل في الدجام وعليكم بالقيام والأذكار وتلاوة القرآن ودعاء رب العالمين لأن القيام بالليل علامة عباد الرحمن قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال نبيكم صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم ومنهات ومنهات عن الإثم وتكفير للسيئات ومطردة للداء عن الجسد عباد الله الأسرة المسلمة بحاجة إلى القيام لقضاء حاجات الدنيا والآخرة قال رسول الله صلى الله عليه وسلم من استيقظ من الليل وأيقظ مرأته فصليا ركعتين جميعا كتب من الذاكرين والذاكرات نسأل الله تعالى أن يجعلنا من الذاكرين والذاكرات وأن يتقبل منا أعمالنا ويجعلها خالصة لوجهه الكريم adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni àwọn tí wọ́n máa ń dárun mọ́jú lóru tí wọ́n máa ń pe ọlọ́run ọlọ́run bá ń bẹ lókè sámà keje yóò máa gbọ́hùn wọn lérí ilẹ̀ táwọn wà ọlọ́run ọba yóò súnmọ́ wọn ju ká sọ̀rọ̀ wọn lọ ọba tí ó ṣe kìyàmù lẹ́yìn náà ní ẹ̀sìn tẹ́nì kọ̀ọ̀kan wa nítorí àwọn orin tó wà ń bẹ ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́ba àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yin ọdúnṣin ọlọ́run ẹjẹ́ lọ lè bẹ̀rù ẹnì kọ̀ọ̀kan wa ká lè mú ọlọ́run ọba lọ́rẹ̀ẹ́ ká lè mú ọlọ́run ọba Allah lọ́rẹ̀ẹ́ ọgbà ó ọgbà ó sórílẹ̀ ayé yìí ọlọ́run nìkan ló ní gbogbo ń tọ́ wọn lé ayé pátá kò sí lọ́wọ́ ẹ̀dá kan ọwọ́ ọlọ́run nìkan ló wà ọlọ́run bá ní tabaraka allazi biyadihi al-mulk ọlọ́run bá ní títóbi bẹ́ẹ̀ gbé títóbi fẹ́mi ọlọ́run èmi náà gbé títóbi fúnra mi ọlọ́run bá ní tabaraka allazi biyadihi al-mulk ọlọ́run bá ní gbogbo ọlá tó wà nílé ayé àtọ́là ọlọ́run bá ní ọwọ́ rẹ̀ nìkan ló wà wa huwa ala ó sì lágbára lérí gbogbo nǹkan kò sí tọ́lọ́wọ́n bá ò lè ṣe ọlọ́wọ́n bá yìí lọ́ba tá a mú lọ́rẹ́ àwọn àsìkò tí èèyàn máa mú ọlọ́wọ́n bá lọ́rẹ́ jùlọ òun náà ni kéèyàn máa dájí kéèyàn máa dárun mọ́jú kéèyàn máa dìde lọ́rùn àsàádàtú dúnìyà àsàádàtú dúnìyà wà sàádàtú àkhírà látàjítàmìcánì lè abdin ilà máa kọ́ ọmọ bìlẹ̀ oríire ayé táwọn wáyé ìfọ̀kànbalẹ̀ àtàrísìkì àtàláfíà àti bá a ṣe bọ́kù lọ́wọ́ èṣù àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n ṣiṣẹ́ fún gbogbo ẹ̀ wà ń bẹ kéèyàn máa nàró lóru. ìbádọ́lá ọba wa ìmádìíde lóru yìí ó jẹ́ ọ̀kan nínú àmì fi ma àwọn ìbádọ́ rahman ìbádọ́ rahman àwọn ẹrú ọba ọba àjọkẹ́ ayé bá ní ìbádọ́ rahman ní àwọn ẹrú mi. alladhina yamshuna ala al-ardi hawna wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ilẹ̀ wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ hawna pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa lọ jẹ́ẹ́jẹ́ ni wọ́n máa lọ wọn ò ní tọ́yàn ọlọ́wọ́n bá ní wa idha khatabahumul jahilun táwọn aláìmọ̀kan bá wá tọ́ wọn àwọn aláìmọ̀kan tí wọ́n tọ́ wọn gbé àwọn ń lọ kọ́ọ̀lù sàlámà ẹjọ́ jáde lẹ́nu wọn òun náà ni pé àlàáfíà ọlọ́run yóò bá yín kálàáfíà ọlọ́run máa bẹ́ẹ̀ mi náà ọ̀rọ̀ àláfíà ni wọ́n sọ jáde lẹ́nu wọn ò ní ṣépè wọn ò ní bẹ́ẹ̀bú jẹ́jẹ́ ni wọ́n máa lọ ọlọ́mọṣẹ́ ìfàwọn náà sínú wọn nítorí pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí lójú ọ̀nà òun ti gbà pé bọ́lá ń ṣe kọ́lé nínú yẹn bá a ṣe kọ́tì nínú ó gbà pé gbogbo tí ọlọ́run bá fẹ́ fún un kò sẹ́nìkan tí ó gbà tòun nítorí ọlọ́run bá sì fóun kò sẹ́nìkan tí ó gbà yóò wá máa rìn lérí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn jẹ́ẹ́jẹ́ làwọn ẹni ọlọ́run wọ́n yẹ ṣe wúlgans wọ́n yẹ ṣe arrogant ọlọ́mọṣẹ́ ìfàwọ́ náà sínú wọn ìgbà ọlọ́run wọn ròyìn wọn ọlọ́run ọba ní walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama àwọn tí wọ́n rìn jẹ́ẹ́jẹ́ lọ́sàn-án yìí tẹ́ bá wò wọ́n lóru wọn ò yẹ wọn ò bò lẹ́ni tí ń dìde fọlọ́hún tí ń sì ń fèrè kalẹ̀ fọlọ́hún onínáfìlà ni wọ́n lóru ẹni bá jó onínáfìlà lóru ìṣesí rẹ̀ ó yàtọ̀ lọ́sàn-án ẹ lè lẹ́yìn kan tí ń ṣe jàgídíjàgá lọ́sàn-án kẹ wá bá níbi tí ti ṣe náfìlà lóru oorun ni irú wọn máa ń sùn ìbádọ́là ìtumọ̀ ẹni pé mẹ́bàá dìde lóru nítorí ọba ṣe lóru yẹn níṣẹ́ dáadáa yóò lápá lára rẹ̀ lọ́sàn-án ọmọ rẹ̀ tó bá dìde lóru yóò lápá lára rẹ̀ lọ́sàn-án ìyàwó ẹ̀ tó bá dìde lóru ọkọ ẹ̀ tó bá dìde lóru fámìlì yẹn dìde lóru yóò lápá lára yín lọ́sàn-án ìbádọ́là ẹ̀yọ́ anabi ni aleikum bi kiyami leil anabi ni ọdọwọ yin ẹ̀yin sahaba mi ẹ̀yin musulumi ọdọwọ yin aleikum bi kiyami leil ẹ ma nàró lóru kẹ ẹ ma ṣe náfìlà lóru fa innahu da'abu salihin òun náà ni alamatu salihin ẹni rí ẹni rí anabi ni ìdìde lóru là á ma fi ń dá ma anabi lé ẹnìkan oníjẹ ni bú kọlọ́hún jí lóru ìgbẹ́ nìkan jẹ́ olórí burúkú sẹ́ ọlọ́hún bọ́bá yà jí yóò yà máa sábúrú lóru àmọ́ pé yóò jí yóò ṣe náfìlà ọlọ́run ní jí anábì ní dáàbò sọ̀lìhìn ìdílé lóru yìí àmì ni tá a máa fi mọ àwọn ẹni rí ọlọ́run máa ṣe ìfàwọn náà sínú wọn. bọ́bá ti ń dìde lóru àbúṣírù máa dunnú ọmọ dúpẹ́ ọmọ wa bẹ̀ lọ́hùn àdánwò tí ó tún mọ́ tó fi ní dìde mọ́ ọlọ́run jẹ́ sọ̀lẹ̀ sí ọ gbogbo àwọn tá a ti ń dìde ọlọ́run kọ́lọ́n mọ́sá jẹ́ ọ̀rọ̀ fáwa náà anabi ní fa innahu da'abu salihin alamatu salihin àmì àwọn ẹni rẹ tọ́jẹ́ wàlí ọlọ́run òun náà ni pé wọ́n máa ń dìde lóru fa innahu da'abu salihin qablakum anabi láwọn ẹni rẹ tó ti ṣíwájú yín àmì tá a fi mọ̀ pé ẹni rẹ ni wọ́n òun náà ni pé wọ́n yẹn sùn lóru wọ́n máa ń dìde lóru tí wọ́n bá sùn díẹ̀ wọ́n tún dìde wa qurbatun ila rabbikum lẹ́yìn náà ìmá dìde lóru ìmá mú yàn súnmọ́ ọlọ́run ni tọ́ba fẹ́ di wàlí ọlọ́run ọba ọgbọ́dọ̀ máa sùn lóru wàlíyàtúlá wàlíyà lóbìnrin ọ̀fẹ́ dẹni ọlọ́run ọ̀fẹ́ nípò lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ láàyè lọ́dọ̀ ọlọ́run wọ́n ní tọ́ máa ṣe ni pé wànábì ni wọ́n qurbatun ila rabbikum bọ́ bá sì ń dìde lóru sí ló sì máa súnmọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ̀yàn torí ẹ̀rí bínú ọlọ́run ọlọ́run ọba ó mú kú lẹ́mí rẹ̀ nítorí pé ó dìde lóru èyàn ní dìde wájú ọlọ́run lóru kọ́ lọ́nba tiẹ̀ jẹ́ lọ́sàn ọlọ́run ó sun kú níbi àwọn ẹ̀ṣẹ̀ tí ó karabọ̀ tí ó fi rí bínú ọlọ́run wọ́n bá wọ́ọ̀kì ẹ̀fún kò ní wọ́ọ̀kì bóun náà wọ́ọ̀kì ẹ̀fún rẹ̀ kò ní bọ́ torí ọlọ́run ó ìyàwó tí ọgbọ́rọ̀ ẹ máa jí lóru ọkọ tó ya ìyàkuyà nulẹ̀ tó ti dàda wò mọ́yàwó lọ́wọ́ ẹni máa dìde lóru àwọn ọmọ tí ọgbọ́rọ̀ ẹ máa jí wọn ẹ máa jí wọn ẹ máa ti ń dìde lóru ànábì ní wọ́n mọ̀ ní heart one lè èsì ìmọ̀ dìde lóru ìmọ̀ díyàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́sàn wọ́n tẹ̀ kẹfìrú lè ṣe yìí art lẹ́yìn náà ìmọ̀ dìde lóru ọlọ́run máa fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run bá Allah yìí máa fi ń lé àwọn àrùn burúkú kúrò nínú ara yẹn àwọn àrùn tí ìjòkó ti yàn tí gbogbo ẹbí àtàrà máa wá máa wá kíyàn pé ah, ẹ mọ̀ pẹ̀lẹ́ ah, eléyìí pọ̀ kí ló wá wá ṣe fọlọ́run irú àwọn àrùn burúkú bẹ́ẹ̀ mọ̀mọ́tòrádà èyí kìyàmù lẹ́yìn ọlọ́run fi ṣe irinṣẹ́ tí tọ́lọ́run fi mú kúrò nínú akíyẹmí ara yẹn adébí kìyàmù lẹ́yìn kìí sàǹfààní ọ̀run nìkan lọ́wọ́ ń bẹ̀ ilé ayé tá a wà yìí ìbéèyàn bá lálàáfíà ń bẹ̀ bí ìgbà téèyàn wà ń lé ayé náà ọlọ́run mọ́gbà láfíà ẹnì kọ̀ọ̀kan wa a jẹ́ pé kìyàmù léèlì máa jẹ́ kéèyàn wà healthy kéèyàn ò ní àlàáfíà ara ìbádọ́lá ẹ̀yin orísun ọlọ́run ọba ayatu al-usratu al-muslima gbogbo àwa fámìlì kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wa tá a fẹ́ fi ilé wa ṣàpèjúwe dáadáa lérí ilé ọlọ́run tá a fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ a fẹ́ káwọn ẹni rere láwọn ọmọ kan máa jáde ń bẹ̀ àlékún bí kìí àmì lẹ́yìn àwọn afọ àwa ni ká lè gbìyànjú ká dúnú mọ̀ yín máa dìde lórun ìbáṣe wákàtí kan ìbáṣe ọgbọ̀n ṣẹ́jú ìbáṣe ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́sà jẹ́ pé ẹ̀yẹ̀ lè má dìde kan tó kásùbà ìbádọ́lá anabi ni mani style kọ́sà mina lẹ́yìn anabi lẹni tó bá dìde lóru wá ayé kọ́sà mọ́ra àtàwù ó sì wá jíyàwó rẹ̀ ó jíyàwó ẹ̀ ẹ̀rìn fasọ́láyà àtẹ̀yìn àwọn méjèèjì wọ́n wá jọ kí rákà méjì papọ̀ ọkọ dùn wájú ìyàwó dùn lẹ́yìn tẹ́mọ́lá àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin wọ́n tò sẹ́yìn bàbá wọn àwọn ọmọbìnrin wọ́n tò pẹ̀lú ìyá wọn ànábìlẹ̀ ni tó bá sì jí ìyàwó ẹ̀ ọwọ́ ajé tán àwọn méjèèjì wá kíráka méjì jẹ̀mí à wọ́n kíráka méjì náà papọ̀ adépẹ́ àmọ́ kíta àjùdí papọ̀ nínú ilé láàrin ọkọ àtìyàwó àbáwọn ọmọ kutiba mina zakirina wa zakira ọkọ àtìyàwó yẹn tó máa ń ṣe ń parí náfìlà báyìí ọlọ́run sọ fún àwọn màláíkà pé kán kọ orúkọ àwọn méjèèjì orúkọ wọn tí wọ́n ń jẹ́ kí wọ́n kọ sínú fáìlì àwọn alùdíkìrì àwọn olùrántí ọlọ́run ọba wa ibẹ̀ ni pé bàbá tí ń rántí ọlọ́run ọba lérí ilẹ̀ wọ́n mọ̀ rántí wọn náà ní lókè sámà ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́run ọba wa àlìjáná tá ń lọ yẹn ẹnìkan ò ní wọbẹ̀ àfàwọn tí wọ́n ń dìde lóru tọ́lá àlìjáná yẹn láàtún náà ló amẹ́lì fákọ̀t èyàn ẹ fi iṣẹ́ nìkan wọ̀ ọ́ èyàn sì wọ̀ láì ṣiṣẹ́ ó ṣiṣẹ́ àlìjáná tọ́wọ́ àríṣẹ́ tó ń ṣe kò lè gbé wà àlìjáná wọ́n ní gbogbo iṣẹ́ tó bá tí wọ́n ń jọ lójú kó ṣe bá dà tí wọ́n bá kó kalẹ̀ tí wọ́n kó àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún ọ tí wọ́n kó kalẹ̀ wọ́n ní gbogbo ìbádà tó ṣe tó fi jáde láyé kò lè ṣe déédéé gbogbo àwọn ìdẹ̀rọ tọ́lọ́run ọba ṣe fún ọ bóyá déédéé ojú kan ojú ọ̀tún nìkan òun ni ó ṣe déédéé gbogbo ìbádà tó fi gbọdún rẹ ṣe gbogbo ìbádà tá a bá wà wò ká ṣe ẹ̀yàn máa yá mi àlìjánná náà ni gbogbo wa ń béèrè àlìjánná yẹn wọ́n ní ilé àwọn ábìdí ni ọlọ́run ó dìkúlì fi ìbádì wọ́n dìkúlì jannati ọlọ́run ọba ní ẹ̀yin tí ẹ ṣe dáadáa ẹ máa wọnú àlìjánà pẹ̀lú àwọn ẹrú mi wọn lànà bí wọn sọ fún wa pé ayiwa nas ẹ̀yin èèyàn ẹ gbọ́ o afṣu salam ẹ máa fọ́n sálámà ká ẹ máa sálámà sáwọn èèyàn salamu alaykum salamu alaykum salamu alaykum lẹ́yìn náà wà á tẹ̀ ìmú tọ́ àmà ẹ máa bùn àwọn èèyàn ló ń jẹjẹ ẹdílé yẹn jẹ́ ilé tí wọ́n ti máa gbé oúnjẹ jáde ẹ máa hánjẹ ẹ máa fún yàn lóúnjẹ ẹ máa pa àwọn èèyàn kan wá jẹun wasallu bil-layli wan-nasu niyam ẹ máa kírun lóru gànjọ́ nígbà tí àwọn èèyàn sùn tẹ́ ẹ bá ṣe gbogbo ń ta sọ yìí tadkhulu al-jannata bisalam pẹ̀lú ìrọ̀rùn lẹ́fì wà al-janna ọlọ́ ọlọ́mọṣẹ́ fà wọn náà sínú wọn allahumma jannina mina dhakirina bil-layli waj'alna mina dhakirati wastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wassalatu wassalamu ala وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن للقيام موانع تمنع قيام الليل وإليكم ذلك يا عباد الله adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run à ń jẹ́rìí pé ọlọ́run nìkan onìkan lọ́ba tá a bẹ̀ onìkan lọ́ba tá a pè ọba tá a máa wára lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba yìí nìkan náà lọ́ba tí a máa ń retí dáadáa lọ́dọ̀ rẹ̀ anjẹ́rìpá nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n mi máa wá ní ẹ̀yìn kìyàmí lẹ́yìn nínú àwọn nǹkan tí máa dìyàn lọ́wọ́ téèyàn fi lè dún wájú ọlọ́run lóru nínú àwọn kan tí máa ń dìyàn lọ́wọ́ tá a mójútó tó jẹ́ pé a ṣàkíyèsí tí ò ní jẹ́ kéèyàn dún tí ò ní jẹ́ ọ̀rọ̀rùn fún yàn láti dún wájú ọlọ́run lóru alákọ̀ọ́kọ́ ona ni kẹsìlá tó ṣe o ma máa jẹun àjẹjù oúnjẹ yẹn èèyàn sì ń jẹ ìgbà tó fúlù tán ni ọ̀jẹ́ kéèyàn ọkọ̀ ọba wo ma irú oúnjẹ yẹn kìí ṣe pé kò fẹ́ jẹ sí ibi tó jẹ sí mà ní irú oúnjẹ yẹn bí yẹn bá ń jẹ wọ́n ní kò ní rọrùn fún yàn láti dìde àjẹjù oúnjẹ ń jẹ́ kí kìyàmù ò nira fún yàn ti ń jẹun lọ mọ̀ràn ti pọ̀ fẹ́ dúró lóru ọ̀fẹ́ ju ọba aláà ọ̀fẹ́ wà wájú ọlọ́run Allah ọ̀fẹ́ dún wájú Allah ọ̀fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run wọ́n ní àjẹjù yìí wọ́n ní ìmọ̀ ń fà á tí ikùn yẹn bá ti kún púpọ̀ èèyàn ò ní dìde tí lóò fi ma nítorí pé àjẹjù oúnjẹ ìmọ̀ ń fa àsùnjù oorun ọ̀kan nínú àwọn salihin náà àwọn sálàfọ̀ sálẹ̀ ó ní la ta'kulu kathira ó ní máa jẹun púpọ̀ tó mọ̀ pé ọ̀fẹ́ dìde lóru wa tashrabu kathira tó ti jẹun púpọ̀ ó mumi púpọ̀ lẹ́yìn náà wa mu wá mumu púpọ̀ wọ́tà mu kẹfìrà ọwọ́ sùn púpọ̀ wọ́tà tá kẹfìrà ọwọ́ sàbámà púpọ̀ nígbà wọn bá pẹ̀rùn àárọ̀ ẹ máa ya àjẹjù oúnjẹ kì í jẹ́ kéèyàn orí kìyàmù lẹ́ẹ̀lì ṣe ẹlẹ́ẹ̀kejì kẹfìrà tó dùn náà kéèyàn máa ṣẹlẹ̀ wọn ọba lọ́sàn-án ẹni bá fẹ́ dìde wájú kó sọ́ra ẹ̀ lọ́sàn-án wọ́n torí pé ọlọ́run bá ní kalla barrana ala qulubihim ma kanu yaksibun ọlọ́run bá ní ní tí wọ́n ṣe lọ́sàn-án ní tí wọ́n ń ṣe ìwà abú tí wọ́n ń wù ọwọ́ afakọ́ ọkàn wọn dúdú ẹni tọkàn rẹ bá ti dúdú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ó di yóò di lọ́wọ́ yóò wà mọ́ ara rẹ̀ wúwo kọ̀ lè dìde lóru fọlọ́n àṣetáni tí wọ́n jọ ṣiṣẹ́ lọ́sàn-án òun ti mọ̀ pé tó bá ti dìde lóru ìsinmi ọlọ́run bọ́ òfin jìn ọlọ́run sì ní forí jìn àṣetáni ọlọ́run ní forí òun ti mọ̀ pé òun ní forí òun bóun ni wọ́n sọ wá forí ẹni táwọn jọ ṣiṣẹ́ lọ́sàn ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti kára bọ àwọn ẹ̀ṣẹ̀ eréṣiríṣi wọ́n tó bá ti dòru àti dìde yóò nira wọ́n tó wo fíìmù fáá tó ń fi gbé ọ lọ tíìmù náà ni ó di ọlọ́wọ́ lò òfin ní ráyè fi kìámù lẹ́yìn wọ́n tó wo òkú wò dírámà ọgbọ́n mísíkì títí tó fi sùn lọ kò ní rọrùn fún ọ láti dìde lóru. kọ́lá lójú ní alhassan albasari arákùnrin kan wá kígbàǹjarì ọwọ́ abá afáwọ̀ alhassan albasari ó ní inni abitu wa uhibbu kìámù lẹ́yìn ó lè mi máa ń sùn mi máa ń tètè sùn wọ́n wù mí kí kìámù lẹ́yìn wọ́n wà á dùn tọ̀húrí kódà àgétí fi sàlùwàlá àtomi èyí máa ń gbé sígbèrí mi ni fàmáàlì la àkùn àmọ́ yìí níjí tó fi pẹ̀rọ àṣùbà fàkọ́lá sheikh sheikh hasan ni zunubuka kọ yadatika ẹsẹ̀ rẹ tó ṣẹ lọ́sàn òun náà lo sẹ́kẹsẹkẹ tó dé ọmọlẹ̀ tí òjò dìde wájú ọlọ́ àdẹ́gbẹ́sẹ̀ yẹn bá ti fẹ́ máa dìde lóru kọ́mọ́ máa fi ọ̀sán rẹ̀ ṣe ọlọ́ àbí lálẹ́ kó tó di pé yóò sùn kọ́lọ̀ fẹ́wòrì ọ̀kan náà wọ́n fẹ́wòrì fẹ́wòrì ó ní hurimtu ala qiyami lele khamsata ashuri ó ní odidi oṣù márùn làwọn olè dìde kìyàmù lele ó ní wọ́n ṣe kìyàmù lele ní èèwọ̀ fáwọn wọn ò jẹ́ ọ̀rọ̀rùn fáwọn lódìdí oṣù márùn bizambi azinabituhu lérí ẹ̀sán táwọn ṣẹ̀ báwọn ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn tán láti gbà yẹn làwọn ò ti dìde lóru mọ́ káwọn tó wá lè padà sí kìyàmù lele oṣù márùn kọjá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn àfẹ́sìn irú ẹ̀ṣẹ̀ wo la rò tẹ́sẹ̀ bóyá ẹgbẹ̀rún rẹ̀ làwọn fi ń káàkiri ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ọba wa gbogbo ẹni tí bá ń jẹ haram nínú àwọn kan tí ìjẹ́ kéèyàn ó dìde lọ́rùn akílọ̀ haram ó ní kéèyàn máa jẹun haram owó tó fi ń jẹun yìí owó ẹkún ni owó ìbànújẹ́ ni ẹgbájú ẹ ọgbà àwọn èèyàn ni bọ́bá ti jẹ́ tọ́bá ti náwó haram kò ní rọrùn fún láti dìde lẹ́yìn náà sahar kéèyàn máa ṣàyè sùn pẹ̀lú nǹkan tí ó sànfààní wọn lànà bí sallallahu alayhi wa sallam anabi ni wọn lànà bí yakrahu annawma qabla salati al-isha anabi kọ̀ ká máa sùn kó tó di pé wọ́n kírun ìṣá anabi sílẹ̀ wọ̀ fún wa pé má máa sùn ká tó kí ìṣá wal haditha ba'daha anabi kọ̀ kéèyàn máa rojọ́ lẹ́yìn ìṣá kẹ́ máa rojọ́ kẹ́ máa ṣe fàájì wọ́n fẹ́ lọ lè kí ọ̀rẹ́ mi lẹ́yìn ìṣá anabi kọ̀ nígbà yẹn bá ti sàìsàn púpọ̀ tó wọlé lago mọ́kànlá wọ̀ àbọ̀ wọlé lago méjìlá bóun ní sọ̀rọ̀ fọ́ láti ṣe kìyàmù lẹ̀ ló sì jẹ́ pé tá a bá ti kí ṣáà ìtàn nílé mùsùlùmí tá jẹun alẹ́ tán tá ṣe wá sí fúnra wa láàrin bí ìṣẹ́jú díẹ̀ kí kálukú sùn lọ nítorí àtètè sùn òun náà ni àtètè jí lẹ́yìn náà irhaqul jasad fima la yanfa bil a'mal allati la fa'idata minha àbí kéèyàn karabọ àwọn iṣẹ́ kan lọ́sàn-án níṣẹ́ tí ò sàǹfààní fún yàn kò sàǹfààní bẹ́ẹ̀ fún yàn láyé kò sáǹfààní fún yẹn bẹ̀ lọ́rùn bí kéèyàn máa gbá bọ́ọ̀lù lápèjúwe àbí kó máa wo bọ́ọ̀ àbí kó máa wo fíìmù kò sáǹfààní kan bẹ̀ tó fẹ́ rí nínú ìgbésí ayé rẹ̀ nílé ayé bẹ́ẹ̀ náà níjàlè kìámà náà kò sáǹfààní fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti tó bá ti stress ara ẹ̀ púpọ̀ jùlọ lérí tí ò ní sàǹfààní wọ́n ní onítọ̀hún àti dìde lóru yóò nira fún torí pé ó ti rẹra tó bá jẹ́ sẹ́ aláàlí ibi kọ́ wá ṣe náfìlà lẹ́yìn náà tẹ́lifù kailula kéèyàn láǹfààní àti sùn díẹ̀ lọ́sàn-án kéèyàn forún lẹ̀ wọ́n ní ìmọ̀ ń dìyàn lọ́wọ́ kìyàmù lẹ́yìn ìwé tọ́lọ́mù bá ní kí ààyè rẹ̀ yọ fún torí èyí táwa rán lọ́dọ̀ wa ń bí ìsìn ọlọ́run ṣàánú wa ẹni ọlọ́run bá fẹ́ káàrí ààyè rẹ̀ yọ fún bóyá wọ́n lọ ń sí àbí iṣẹ́ tó bá ti lọ ti débi aago kan àbọ̀ àbọ̀ láǹfààní anywhere tó wà láti sùn kì bá jẹ́ thirty minutes one hour lọ́sàn-án wọ́n ní alkailula ìmọ̀ sùn lọ́sàn yìí sunnatu rasulillah sallallahu ànábì ò lè má ṣe é ànábì ò lè má sùn lọ́sàn ìbá àjọgbọ̀n ìṣẹ́jú ìbá má tó bẹ́ẹ̀ wọ́n torí pé ẹni bá sùn díẹ̀ lọ́sàn tó bá di òru oorun tó sùn lọ́sàn yẹn ràn lọ́wọ́ láti dìde lóru lẹ́yìn náà ádámù mujahadati nafs àwọn kan tí ò jẹ́ alẹ́ dìde lóru òun náà ni ká má dì tá mi bá fẹ́ dìde tó bá ti fẹ́ sùn ló ti sọ fọlọ́wọ́n ọlọ́wọ́n o kí mu ni amamaka ya rabbal alamin wọ́n lọ́ mọ́sẹ̀ jí ara ẹni kọ́ bẹ́ ipò wọ lọ́hùn mo bì ọ́ pẹ̀lú agbára rẹ̀ wọ́n ṣe jí mi lóru torí èyàn ní jí lóru àfi kórè èyàn lékún àbí kí wọ́n parí ẹnu ẹ̀sẹ̀ èyàn èyàn tún ṣàlékún àlàáfíà lẹ́yìn náà èyàn tún nípò níwájú ọlọ́run ọba àlá oorun nígbà wọn ní kí wọ́n jí wa lọ́run ẹ̀gbọ́n tán ní as-salatu khairu minan nawm oorun dá o àmọ́ ìrun lásìkò yìí ó lóore ju oorun sísùn lọ. ẹnu ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́wàá yìí ó ti tó ọ láti fi dájú kọ ọlọ́run fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọba wa ni ní àlìkàyílúlà yìí ìmọ̀ sùn díẹ̀ lọ́sàn-án ẹni tọ́lọ́run bá ní káàyè rẹ̀ yọ fún ìmọ̀ ràn yàn lọ́wọ́ láti dìde ti dìde lóru ojú rẹ̀ ó tètè dá nítorí pé ó ti sùn díẹ̀ lọ́sàn-án e, ara náà nìyẹn gbìyànjú pé bíi aago lápèjúwe àbí fóònù rẹ kọ sẹ́ẹ̀tì àlámù wípé aago mẹ́rin àbọ̀ àbágo márùn-ún lọ fẹ́ jí bí wọ́n kó wákàtí kan ọkọ̀ gbọ̀nsẹ́jú náà ti tó fún ọ àsìkò yẹn lágbára púpọ̀ mọ́tò wá ń tètè jí tọ́jú pé yọ̀wá tún wá paṣẹ́ rẹ lára níjọ́ kejì tọ́mọ wá sùn lọ́fíìsì àbọ̀ máa sùn lẹ́nu iṣẹ́ rẹ àbò sùn láàárọ̀ láàárọ̀ òní tètè fi iṣẹ́ iṣẹ́ tí kálukú bá ń ṣe ni ó dìtámì àsìkò tá a máa ń lò lóru ìbá ìṣẹ́jú mẹ́wàá ìbá àjẹsẹ́jú márùn-ún sádìde kan débi pé wọ́n pèrún àárọ̀ ara tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó jẹ́ kó dìde òun náà ni pé kọ́ bẹ lọ́hùn kọ́ lọ́hùn jí ọ lẹ́yìn náà kọ́ wá gbé àlámù àlámù aago rẹ kọ́ sẹ́ẹ̀tì ẹ̀ pé kó jí ọ lọ́rùn sọ pé táwọn fẹ́ lọ lè gbowó mi kan ní wọ́n ní kó wá gbowó lágọ́ mẹ́ta àbọ̀ àbágún mẹ́rin sọ mọ̀ pé ó jí kíní kan ní ń jí ọ wọ́n fẹ́ lọ lè gbà kan lọ́wọ́ àwọn ọmọ èèyàn ọwọ́ sẹ́ẹ̀tì àlámù kó lè bá jí ọ kí ló tọ̀ sẹ́ẹ̀tì àlámù kó lè bá jí ọ tó bá fẹ́ gbà kan lọ́wọ́ àlá ó sì gbé sọ́nà tó jìn torí pé ńgbà míì èèyàn lè pa fún rẹ̀ èèyàn gbé sọ́nà tó jìn jẹ ìgbà tó fi débẹ̀ òun ti sẹ́kìnì òun ti da lẹ́yìn náà ọ wá sọ tọba ti dígbàrà tọba ti dígbàrà ó ní alhamdulilayi lẹ́dí àyànà bàdàmà àmàtànà wa ilayhi nushur ẹnìkan tó ní kọ̀ wá kí àṣùbà ó sùn mọ́júmọ́ ni anabi ní kọ̀dìbàlà ṣèyítọ́ ní fi anabi ní èsù ló dìstọ́pù lórun rẹ̀ fi wá wọra tó bá wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sùn wa èsù ọ̀fẹ́ ká dìde o mi ṣe dẹ̀dẹ̀ wa lọ́sàn-án ní dẹ̀dẹ̀ wa lóru èsù èsì ń sùn tiẹ̀ ṣètánì ń sùn kèésì rẹ̀ kò sì ní kú onígbàtà yẹn bá parẹ́ agbára ọ̀pọ̀ lọ́wọ́ ẹ o àmọ́ ọ̀fẹ́jọ́ rẹ̀ sùn ọlọ́run tó bá di pé ọtún fẹ́ sùn padà a'udhu billahi minash shaitani rajim ọ̀sàdì ọlọ́run tó bá ti wí ara rẹ̀ ó nàró látara bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀yọ́ máa aago náà ẹ̀yọ́ máa ń lò sábàbí àbí fóònù ẹni láti jí ni lóru lẹ́yìn náà ẹ̀yọ́ máa ń bẹ àwọn èèyàn ẹ̀dákun tẹ bá jí o ẹ̀jí mi o ẹ̀yọ́ ọmọ ẹ̀jí mi o ọmọ náà lè sọ fún bàbá ẹ̀ dáàdi ẹ̀jí mi o ọ̀hìn ó lè sọ fún àbú ẹ̀dákun ẹ̀jí mi o ọmọ ẹ̀jí mi o ẹ̀ mọ̀ ara yín lọ́wọ́ wọn náà àbú rẹ̀ rà lórí aláwọ̀ àníhàn ọlọ́run bá yọ́nú sí wọ́n ní ẹ̀ lè kanlẹ̀kùn ilé àbú rẹ̀ rà lóru kẹ́ni asàlámù alẹ́kùn kọ́mọ̀sẹ́nìkan tí ò ní wà alẹ́kùn sàlámù nítorí pé wọ́n máa ń pín òru ni àbúrò yọrọ ó ṣe náfìlà tiẹ̀ ìyàwó náà ó ṣe tiẹ̀ ọmọ ọ̀dọ̀ náà ó ṣe tiẹ̀ wọ́n ti pín òru fúnra wọn tọ́ba dàárọ̀ àbúrò yọrọ wa jí gbogbo àwọn ará àwọn àwọn àwọn tí àwọn tí wọ́n ti sùn láwọn ti ṣe kìámù lélẹ̀ tí wọ́n tán fún ẹ̀dìdẹ́ lẹ̀ àbúrò yọrọ ni ó ṣe náfìlà gbẹ̀yìn ipe ni asalaamu aleykum kọ́mọ̀ sẹ́ni kan tí ò ní wà aleykum salaam kò sí ilé tiwa náà ẹ̀jẹ̀ ọjọ́ ilé máa dìde lọ́rùn ká máa fi kọ́ra bí ọba sẹ̀ jẹ́ jojoojúmọ́ náà káṣẹ ìgbìyànjú kọjá pé lọ́pọ̀lọpọ̀ àwọn náà ń dìde lóru kọ́lá sábìtún albunani ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n porúkọ ní sábìtún albunani ó ní jahatu nafsi ishirina ama hatta alafati kọ́lì nafsi bilkiyam ó ní twenty twenty years lòun fi gbìyànjú pé òun dìde sẹ́ẹ̀ òun dìde sẹ́ẹ̀ òun sì dìde ní twenty years lóòótọ́ àmọ́ dìde tó òun dìde yẹ kọ̀ bá rọrùn dé òun ṣe gbìyànjú ni pé rọrùn àlóhùn sá dìde rẹ̀ ó ní twenty years lòún fi ṣe bẹ́ẹ̀ ó ní lẹ́yìn twenty years yẹn ẹ̀mí ìhun ti wá adapt mọ́ kìyàm lẹ́yìn alafat bil kìyàm ó ní wàtàlá dàtú bẹ ìṣirin náà ó kọ̀rọ̀ òun tó wá lò twenty years míì tóun fi dìde lóru tó ṣe jẹ́ pé kára kò ṣe wa easily ní rọrùn lòun dìde ó wá jẹ́ pé forty years ló fi ṣe kínní ló fi kí kìyàm lẹ́yìn àdìjọ́nà táwọn eléyìí wọ̀ làwọn náà fẹ́ wọ̀ kọ́lọ́mọ́sà ìsànú àwọn bóòlù aṣèwá dìde ọba ti dìde ọ̀sàlùwàlá náà ni ọ̀fọ̀nù dáadáa ọ̀sàlùwàlá ọ̀wọ̀sọ̀tọ̀dà ọwọ́ gbìyànjú ó ṣe náfìlà olùsọ̀láka mọ́kànlá olùsọ̀láka mẹ́tàlá ọmọ kí méjì méjì méjì lọ́nà eh, mẹ́rin ọwọ́ kí wítìrì oyé mẹ́ta sí ọdí mọ́kànlá àbí méjì méjì méjì méjì lọ́nà mélòó lọ́nà márùn-ún ọdí mẹ́wàá ọwọ́ kí wítìrì mẹ́ta ọmọ ti wọ̀ wọn lọ lè kíjù bẹ́ẹ̀ lọ àmì ilé ni anabi sábà máa ń kíjù lọ sọ anabi ni sọlá tó lẹ́yìn anabi ni irun òru tá a máa kí ẹ mọ́tìnà mọ́tìnà rákà méjì méjì ni ẹ máa kí o méjì méjì méjì méjì méjì ẹ máa sálámà fàyíṣà àkẹ́fà àṣùbùhà anabi ni tẹ́lifà ń yín pé àṣùbà fẹ́ yọ àlùfájàrí fẹ́ yọ fa awtiri bi wáhìdà ẹ tètè sáré kí wítìrì ẹ̀yọ̀ kan kẹfì parí ẹ̀ bó ṣe jẹ́ pé mẹ́rin náà nípa rẹ̀ bá ká ó fi wítìrì parí ẹ̀ ìbá jẹ́ méjì nípa rẹ̀ bá ká ó fi wítìrì ẹ̀yọ̀ kan ó fi parí ẹ̀ ìbá sì jẹ́ pé mẹ́jọ náà ni ẹ̀yọ́mọ àyá mi nínú ẹ̀sìn wa kò sí náfìlà dandan gbà wípé iye rákà báyìí lọ gbọ́dọ̀ yàn tó ọba sì yàn án ọlọ́run ní gba náfìlà rẹ̀ èyàn sì yé tipa ìbákan àmọ́ mọ́kànlá mẹ́tàlá là nábì sábà máa ń kí jùlọ lẹ́yìn náà tọ́ba ti wá sálámà tán ó tọrọ àforíjì lẹ́yìn náà ó ṣe àṣàlátù fún anábì tó pọ̀ tọ́ba tó wá jẹ́ òru mọ́júmọ́jímọ́ ànábì ni òru mọ́júmọ́jímà lẹ́yìn náà la ilaha illallah rẹpẹtẹ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lẹ́yìn náà ó sì kùránì ó ka súrà tìpàrẹ́ bá ká ó ka àyà tìpàrẹ́ bá ká lẹ́yìn náà ó wà tẹ́wọ́ ó tẹ́wọ́ ó wà bẹ́lọ́n bí kọ́lọ́n alákòóso ọlọ́mọ àlìjánná ó wà tọrọ ẹ̀mí gúngùn ó tọrọ àlàáfíà ó tọrọ àrísìkí ó tọrọ dáadáa lérí ara rẹ lérí àwọn ọmọ ẹ lérí ìyàwó ẹ lérí ọkọ ẹ lérí bàbá àtìyẹ ẹ bí kọ́lọ́n mọ̀ sí wọn lọ́mọ ọ̀tọ̀ ilé àwọn fámílì ẹ̀ ọ́ ṣàdúrà fún ọmọ ìyá rẹ gbogbo ẹni tó bá ní sùúrù nínú àwọn ẹbí rẹ ó ṣàdúrà fún gbogbo wọn ànábìlẹ̀ ẹni tó bá ṣàdúrà fún ọmọ ìyá rẹ láì sẹ́pọ̀ ọmọ ìyá yẹn bẹ́ẹ̀ ládùúà bó bá ti ń ṣàdúrà yẹn tán wọ́n ní ọlọ́run sọ fún màláyíkà pé bẹ̀mí fún wípé yín tó tọrọ fún ọmọ ìyá rẹ lẹ́yìn nì kọ́mọ jẹ́ tiẹ̀ náà ẹni tó ọ̀tá wà o <laughs> ọ̀tá ń bẹ o ojú sì ń bẹ ọlọ́run sọ lọ́wọ́ ojú ọlọ́run sọ lọ́wọ́ àwọn kà ọbẹ̀rẹ̀ ọlọ́run sọ lọ́wọ́ àwọn ológun ògùn ń bẹ yín sì mú yàn ọbẹ̀rẹ̀ ọ̀hún aláà kọ́lọ́run sọ lọ́dọ̀ àwọn elédìí tí wọ́n ń dìyàn ọbẹ̀rẹ̀ ọ̀hún aláà pé ọlọ́run ọba kọ́ sọ lọ́dọ̀ tátọ́ ọmọ àtẹ́tọ́ ọmọ ọwọ́ àṣàdúrà fún ìlú tó ń bẹ ìlú tó ń bẹ yẹn ọ̀ṣàdúrà ọwọ abẹlẹ ọhún kọlọ ń jọ wà lìjánà ó tún wá sọ fọlọ pé kọlọ mẹjọ wọ náà kó tó wà gbogbo tí mo sọ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan wà lìjánà àmọ́ ọkọ wọ nánà kọlọ mọ fìwá sínú wọn lẹ́yìn náà náà wà ti wá pèrún òye wọn bá ti ń pèrún tán báyìí ọwọ àkàrà káàtà àlùfájìrì ọwájú obìnrin ọkà ṣùgbà tó bá sì jọkùnrin ọgbà mọ́sálásí lọ òsínà fìlà kankan lẹ́yìn ìgbà wọn bá ti pèrún o lẹ́yìn rákàtà àlùfájìrì láka méjì tá a máa yàn yẹn nẹ́fìlà tó a bá ń yàn bọ̀ láti mú kó àṣùbà fẹ́ yọ nẹ́fìlà tí òun súnmọ́ lọ́hùn kó tó di pé wọ́n pèrún ló ti parí ẹ̀ o tó bá ti wá pèrún ọ̀gbọ̀rọ̀ yẹn nẹ́fìlà kankan má lẹ́yìn láka méjì tán ní ká máa yàn ká tẹ́ kírun àlùfájàrí ó lè yàn nínú ilé òun lọ́ dáa jù èyí sì lè yàn nínú mọ́ṣáláṣí látara bẹ́ẹ̀ ó ti jí dáadáa nìyẹn tí wọ́n lè yẹn jíire àwọn tó jíire nù lẹ́yìn náà ọwọ́ àgbà mọ́ṣáláṣí lọ bá kírun tán ọwọ́ àjòkólẹ̀ ọwọ́ àmú ìwé àdúrà citadel of believer gbogbo ẹni tí ọba ní kó lè rà ọmọ ya tọ́wọ́ bá ti ní lọ lè rà ó ní máa ka àfikún ọmọdé pẹ́ fọlọ́wọ́n bá wa ó ṣe àsìkárò tààrọ̀ lọ́wọ́ tó lẹ́yìn alásàdì ó tún ṣe ọwọ́ jáde lẹ́yìn àsùbá ọmọ lọ bíṣẹ́ ọwọ́ bíṣẹ́ lọ́wọ́ o ó gbìyànjú lọ ìrìn rẹ ọlọ́run ní ọmọ wa darí ẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sí wa lórí rẹ̀ ìmọ̀dìdé lóru wájú ọlọ́run ọlọ́mọṣà sí lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run fúnra ara ẹnìkọ́mọṣà máa jí wa tó bá jí wa tán kọ́lọ́n jẹ́ alẹ́ dún wájú ẹ̀ gbogbo tá a bá tọrọ kọ́lọ́mọṣà sí fún wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run